صلوات الله وسلامه عليه وعلى آله وصحبه أجمعين أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الحديث حديث محمد صلى الله عليه وآله وسلم أشار الأمور محدثاتها كل محدثة بدعة كل بدعة ضلالة كل ضلالة في النار أما بعد فالسلام عليكم ورحمة الله وبركاته pẹ̀lú ìrìnàjò àtọ́lọ́ a máa tẹ̀síwájú lórí ẹ̀sìn ìtàǹbà rẹ̀ lọ sọ́dọ̀tì náà àti ká àyà mẹ́wàá nílò ṣíwájú láti àyà lẹ́ọ̀kọ̀ọ̀kan láti gbé ní ìlú ìlú ìlú ìlú ìlú نعم طبعا في سميران نعم أعوذ بالله من الشيطان الرجيم إن الذين

الله Nam ní ìjẹjọ tí abìlẹ̀ sóra yìí, afọ́nàpá àwọn òfin mẹ́ta kan ní ìtì ọlọ́run ṣàlàyé fún wa ní ilé. Òfin alákọ̀ọ́kọ́ ni Tanúrán Alétí òfin alákọ̀ọ́kọ́ hadu hadu zina èyí pé ìjẹ ní àzìnà òfin ẹlẹ́ẹ̀kejì bílà àrọ̀bíyá hadu kìíní hadu lukọ́dù òfin ẹlẹ́ẹ̀kejì ní hadu alukọ́dù ẹni tí ó bá parọ́ òfin mẹ́mẹ́rin èèyàn òfin ẹlẹ́ẹ̀kẹta náà ẹ́ lẹ́hàn ó ní ìgbà tí ìyàwó bá ní afọ̀ntọ́kùnrin bá ní ìyàwó òṣèṣì náà gbogbo ẹ̀ làkàlẹ̀ fún wa ní ẹ̀kúnrẹ́rẹ́ èyí tí àwọn mẹ́nu balẹ̀ mi ní ìṣẹ̀lẹ̀ kan ó jẹ́ ìṣẹ̀lẹ̀ gbàǹkọ̀gbì tó mi المجتمع الإسلامي حين ذاك omi àwùjọ mùsùlùmí lásìkò torí pé hadisa tún masati ṣàfíyàtà rọ̀súnlẹ̀ wàsàwọ̀játì ṣàfíyàtà rọ̀súnlẹ̀ wàsàwọ̀játì sallallahu alaihi wa alihi wa sallam wa radiyallahu anha torí pé ìṣẹ̀lẹ̀ tó dé kí ni tí ó tàbá fásitì ànẹ́bí àti ti ìyàwó rẹ̀ ti ṣe ìyàwó Aisha ni palimẹ́ta ti ṣàkíyàtà àbíbákẹ́ ìsìdíkì ó tàbá tàbí àbákẹ́ ìsìdíkì náà wọ́n kàrù mìíràn ẹ́ mẹ́ta jẹ́mí alìmùsùlùmí mẹ́ta ti jẹ́mí alìmùsùlùmí ìṣẹ̀lẹ̀ tó tá gbogbo àmùsùlùmí ẹni tó lẹ́ni tó ṣẹlẹ̀ sí ìyá gbogbo wa ni àyíká kàzálíkì ìlà wa ní ìṣẹ̀lẹ̀ ìlọ́lọ́wọ́ ṣàlàyé fún wa nínú sóra yìí tí a ń pè ní ṣáàgì sábàmù kíkẹ́lágbé ayọ̀ ìṣẹ̀lẹ̀ ìrọ́lọ́lá pẹ̀pàmọ́ ìyàlára àìṣàrùjọ́lá olùkọ́lọ́wọ́ pàdéjọ́lá gẹ́ẹ̀kù ní ìrọ̀ ńlá náà ọlọ́run ní ilẹ̀ nílẹ̀ já oòrùn ìlú àtàgbé ọ̀rọ̀ ìwà ìtúbàtọ̀ minkum pé jàmá átún minkum alìtọ́síbà lọ́mọ́nà jàmá à ní pé àwọn gúrùpù kanú iná ẹgbẹ́ ọmọ ìyá yìí tuntun náà ti pé ní wà ní àkàlà òzìbù wà náhánú ẹ̀rẹ́sùlá ó lè jẹ ìgbó tó wá jẹ káàtì kọ báyìí gbogbo lẹ́gbẹ́ ọ̀rọ̀ yìí wá nínú ọ̀rọ̀ yìí lára gbogbo ṣàrọ̀ mọ́tò ẹ̀rọ olùkọ́ aburú ló jẹ́ fún yóò balẹ̀ káyọ̀ láàmú kò sí pé dáadáa ló jẹ́ fún yóò àṣẹlẹ̀ ní ìbẹ̀ tẹ́kùn sí wáyé orí yẹn ṣùgbọ́n yóò jẹ́ àwọn ìpọ̀ dáadáa kí tó padà rí kọ́ bẹ́ẹ̀. èyí ó máa ẹni tó dúró délé àti ẹni tó dúró sí látàrẹ èyí ó máa ẹni tó dúró délé àti ẹni tó fẹ́ ní látàrẹ ìkan nínú àwọn akọni oríjà lálọ́ ṣàdá ìdágún láàrá ìrìn ṣàdá ìdágún láàrá ìrìn Fáyín àtàtí ìlà فإن أحساتم إلى رجل وما مسكن لها خلفا ولا ولكن عرفت بها العدو من الجن عرفت بها العدو من الصالحين قل جزا الله خلق الله ṣàdá ìdá tó ńlá àkàyè àwọn ẹgbẹ́ kókó kan àwọn átìkù kan tó ṣẹlẹ̀ tó ń bí oríkọ́lọ́ bá ń pín lẹ́mọ̀ wàyí ádá sí ìlà àròdé wàbí kéyìn wàyí ádá sí ìlà àròdé wàbí kéyìn pẹ̀lú pé ó fìdí ra kàn mí ó fara ní nígbà tí tẹ̀lé ẹ̀ṣẹ̀lẹ̀ ètò agbẹ́wàlá níyẹ̀ tí ẹ̀ tó wá ní tí ẹ̀ tó wá ń sàdúrà fún wájú wà máa má de é làá mo bá ń wà láàkiri àrọ́ tó bì á àdúrà èdè náà sọ̀dí sí àrọ́ tó bì á àdúrà náà sọ̀dí sí. ó làá mo bá ó ní kéé pé yíyẹ sí yìí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sí mi ilé kókó tó bá mi ó ní pé ó kù wíbẹ̀ kó máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀ o ó ní wà látẹ̀gbọ́n tó fayé ni pé àrọ́fúnbìyà àdóbí ìrìnà sọ̀rọ̀ túrú gbà tó ṣẹlẹ̀ ìlú dá ọ̀tá náà tó gbélé sọ̀rọ̀ ẹnu ẹlẹ́mi tó mọ ìjọ rẹ tí ìnira kó bá dé yóò ṣe kìí ní sàdá rẹ nẹ àti bí ìbá ti mọ́ sọ pé ọwọ́ epo ní ayé ní ńlá lọ́rọ̀ rẹ̀ torí ìṣẹ̀lẹ̀ yìí ọlọ́run ní látà àbí òṣàrọ̀ ńláfún ó mẹ́lẹ̀ tó tọ́ ṣùgbọ́n mo rò pàbò ló jẹ fún ìpàdéwà àìrò ńlá wọn dáadáa ìkúlẹ̀ wọlé mímú lọ́tọ́sọ́rọ́ ìpínlẹ̀ èkó ọgbẹ́ tó bá lọ́wọ́ bẹ̀ náà ló nípìn nínú ẹ̀ṣẹ̀ gbogbo ẹnikẹ́ni tó bá lọ́wọ́ bí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yìí ìyẹn pé lọ́nà látàn tọ́lẹ̀ mẹ́yàwó àìsàn gbogbo ẹni tó ní ẹbá lọ́wọ́ ń bẹ lọ́nà kẹ́lẹ́ kìdí ló lè pinnu ẹ̀sẹ̀ ṣùgbọ́n wà lẹ́bi àwọn aláàkí bọ̀rọ̀ òmìn ìwé tó gbé ewu kan tó máa ń yẹ tàwọn aláàkí bọ̀rọ̀ kan olóògbé ewu olódàyàkọ́ olókùpà pọ̀jù bẹ́ẹ̀ ọlọ́dẹ ilẹ̀ ìyẹn ti làwọ̀ àgbà tó ń ọ̀fìn ìyá ńlá ló ń kú ẹgbẹ́ báwọn nǹkan tí ó dábàá tẹ̀lé bí ìbá tó lọ́wọ́ sí náà nínú lẹ́sẹ̀ rẹ̀ ó lè bọ̀jú láwọn náà. ìgbà báwọn dúró yìí fi túnẹ̀ fún wa ó lẹ́ni tó bá jòkó ó tún dájẹ́ tó lé tó dìde lọ. ẹni tó lè dé tó dájẹ́ sí ọjọ́ ìlú ètò tó ń tó débẹ̀ lọ. ẹni tó lè rẹ̀ tó dájẹ́ tó lè tó àgbẹ̀ àgbẹ̀ tó kópa lọ. náà ṣáàbí sábẹ̀ ló ìtàn yìí yẹ ká gbọ́ lẹ́kọ̀ọ́ rẹ̀ kí ló fà á. حديث وانه صحيح البخاري وانه مسلم يا وعيشة أبنى كانت جميلة للنارين نعم جمعة العلم البخاري كتاب التفسير أنا عبد أنا بن الشهاب محمد بن مسلم الزهري إمام الزهري مثل ابن الشهاب وجاء فاسمه الإمام مالك وكما يكتبون بدي يكتب على ذلك وآية حديث لو مالك بارك نعم ونون حلوة صرفون ó rọ́bí kò sí bẹ́ẹ̀ wá ní oríwà ní ìyàwó Aisha àjálàbọ̀lá àná mẹ́tọ̀rọ̀ ìfọ̀n tó jẹ́ ìyàwó àbújá ó gbé láàrin ibùdó ṣe àbùkù ìyàwó Aisha ìyẹ̀fẹ́ náà lọ́wọ́ ń dá fúlàní ọ̀nà ìtàbí lọ́dọ̀ tí wọ́n fẹ́ mú lọ nínú ìyàwó rẹ̀ pé ìyàwó àlébè kọ́ yóò ṣe kó lè fún un ẹni tí tiẹ̀ bá jáde yóò fi ní ọmọ dání lọ. ebe yẹn kẹ́lẹ́ ló fẹ́ mú ìyàwó ní mẹ́fọ̀ yìí káwá láàmú lọ tí a ti kóró fún ẹni tí tiẹ̀ bá jáde yóò fi ní ọmọ lọ. bẹ́ẹ̀ tó bá lọ fún ẹni ló ṣe bẹ́ẹ̀ tí a ṣe rí àwọn ló wá jáde níbi ogun tó lọ́jọ́ ìlọ́gbọ̀n bà ní mùsọ́lá ogun kìíní àwọn ìdílé bà ní mùsọ́lá ọ̀fẹ́ lọ́gbà jáde èyí tí kẹ́hìndé bá lè padà fẹ́ nu ọmọ ọmọ olórí wọn ti ṣe ìdùwẹ́ ìrìyà ọmọlẹ́rù àdójọ́ afẹ́ àdójọ́ ìpínlẹ̀ ọ̀fẹ́ ọ̀dọ̀mọlúwàbí gbogbo àwọn pẹ̀lú tá akọ́ni ẹrù náà abíbá ń túlẹ̀ fẹ́ àwọn àna níbi lè mú àwọn múlẹ́rù àwọn àna níbi lè mú àwọn múlẹ́rù ní kálukú lè máa dìgbìn ní máa sọ sọ̀rọ̀ ẹ̀sẹ̀ ẹ̀sẹ̀ ẹ̀ nẹ́ẹ̀dọ̀ pẹ̀lú àgbọn tó wọn lọ nígbà tí ọlọ́run ti ṣe ìjáàbò ní ẹ̀tọ́ fàánà ọkùnmọ́lú fi àwùdájì nínú àwùdájì ẹgbẹ́ mi àwùdájì ní ilé tẹ́mọ́ ń kọ́ tẹ́rà lè gbé kẹ́yẹ̀ ẹgbẹ́ tí wọ́n lè gbé tí wọ́n gbé lọ àwùdájì ẹgbẹ́ mi lẹ́yìn ràǹkúmí ní ó wà ìyàwó ìṣàwà ní ẹ̀ an yi haka ila fara karkuwa sallam min gaggawa ta yi tilki sami ba fari shi ogun ta lọja yi ogun kala pe ba ní à ń bọ̀ à ń kó wọn ní bọ̀ àti mẹ̀dínà padà lẹ́yìn tó lè ti fẹ́ ẹ̀rùn nìkan àníra tó gbéyà ẹ̀tún kọ̀ntínú ìrìn àjò nígbà tó kọ̀ntínú ìrìn àjò ẹ́ fàmọ́ṣẹ́ látọ̀jà ti títà fi kọ́mpútà mọ̀ wà àwọn dókítà kan àwọn wá lọ sílẹ̀ bóyá lọ gbọ́ bùkátà bóyá lọ sí gáàlì títà fi kọ́mpútà mọ̀ wà kàlábà kọ̀lé ìfisà ní àtúbàtò yàrá àlè nígbà tí mo tààrí bùkátà mi lọ sí lẹ́yìn tí tọ́ka lọ sí mi tọ́ka kù sí ẹ̀rọ gbé ní ìgbà àwọn bá tilẹ̀ ẹ̀tọ́ dúró ẹ̀tún ẹ̀tún dìde ẹ̀tún mọ́lú àbí àwọn wá rọ̀ padà فإذا أقضي لي أني من جمعي نفار قد انقطع بدل في الكلمة والسوارة والجمع نبالي هو نبالي هو نبالي هو tó wọ́n tọ́lá kìí kẹ́mọ́ lọ padà àwọn tí wọ́n kọ̀ntúrò áúdájì àwọn agbé áúdájì látún wọ́n kọ̀ntúrò rà fún mi tó gbèrè àbí ṣé ìràkún ló wà tàbí ìrìn ló máa gbé ẹgbẹ́ lásán ẹ̀rí òkè ẹgbẹ́ sẹ́yìn ìràkún mẹ́rin pàrọ̀ àdúgbò alàbà èyí alẹ́dẹ̀ tuntun ọ̀kìtì ẹgbẹ́ sẹ́yìn ìràkún láti fẹ́ fẹ́ sí ẹkọ́ sẹ́yìn ìràkún ẹ̀sùn mọ́ padà pàmúyà àtàkùn so ẹgbẹ́ jẹ́ ayé dàpọ̀ kàkánà nípa òkú ìdìbáta ìfáfá làmùlùkùnlá aláwọn obìnrin ti bẹ̀rẹ̀ ẹ̀rẹ̀ àwọn fúnkẹ́ lára ọ̀pọ̀lọpọ̀ àmàṣe nínú ẹnu tí ìbù sára wọn ẹ̀sẹ̀ tí ẹ bá sára tí ẹ bá ti gbé kiri ẹmọ̀ bá èèyàn sínú eléyìí yàrá ìdálárùn sára nípa wọn àtàwọn àwọn ènìyàn fún ọ̀pọ̀lọpọ̀ obìnrin ẹ̀rì àwọn obìnrin alágbàríkà sí ni wọ́n ìdílé ìyàwó àlẹ́bí mú ní sọ̀rọ̀ yìí ó ní àwọn tí ìbù sára ẹni òkèrè ẹgbẹ́ sí ìsìn nítorí pé ní ọdún wa sọ pé iná mọ̀ yà kó fẹ́ẹ̀ tó ó lè kọ́tà ìpínlẹ̀ sàárè ó nílùú oúnjẹ náà máa ń jẹ tó gbé sọ́ọ̀kì tó kéré nígbà táyé náà gbé áwọ́dájú ẹ̀rẹ̀ tẹ̀ dáàbò pé kò sáwọn àwọn mùsùlùmí pàpọ́tò jàrí àtà àdéṣẹ́ta sí èmi ìjọ méje ẹjọ́ ní àlejò fẹ́ yàrá ìṣàlọ́ méje yàrá ìṣàlọ́ méje yóò pàpọ́tò jàrí àtà àdéṣẹ́ta sí èmi ìjọ jẹ́ kí ni ọmọ èkì tọ́ba ní ìyàwó ìṣàwọ̀ ọjà àlejò ìṣẹ́ àgbàdì ìṣàlọ́ mẹ́gbà ìgbà tó gbóyè tẹ̀lé pọ̀lẹ́tì ìbí ẹgbẹ́ ìṣàlọ́ mọ̀sí ya yi ne an baba da alisan wa ba da kamar rọ̀pẹ́lì ẹ̀ ní ìgbà náà mọ̀tún lé kiri láti lọ ẹgbẹ́ wo ní mo fẹ́ àtẹ́mù sí ní àbí alóòrẹ́ yẹ gbé lẹ́ àrẹ àjò ti lọ àmọ́ bí yàrá jẹ́ àti òun àǹkẹ́ níbi tí bí kéyàn àtọ́ tẹ́lẹ̀ sọ̀tọ̀ tẹ́lẹ̀ lọ gbóhùn kátà pé ẹ̀nà ṣe gáàdì bóyá ẹ̀jìnlẹ̀ sí àwọn tó ń kọ̀ntúrò áwùdáàdù yàwó àìsà akẹgbẹ́ ìlànà kan fara fún mi lọ ọ̀nà fẹ́yàwó àìsà wà ní inú rẹ̀ ìgbà táwọn òde báyìí fún ẹ̀bẹ́ ní kankan mọ́. fi àyè tó wà yàn wá fún mi ọ̀sán náà anáwó sàyẹ̀kì kò dúnà ní sàyẹ̀kì kò dúnà ilẹ̀ yìí wọ́n fẹ́ padà mí sí ní sá àwọn ìyàwó àìsà wọ́n bẹ̀yẹ̀ ní ìdíkẹ́ tàbẹ́yìn ma ana jari fatu fi man su su'ari ne ne ina da mutum su kun kai gala ba su aini alimtu subhanallah ya wa sha da kai ne ce sai ekati ce sai nulu haka ni na da mana tun kai ta ji ta ji kuro ani gbogbo èdè àwọn bá èdè sùn lọ ìyáwó ìbá nìkí wọn sùn lọ wàtánà kasuwa nìkú ثم فتواني من وراء الجيش أني سفيان ابن ابن معطل السلمي ثم فتواني ìdílé méjèèjì wọ́n ní sọ̀fùwánù yìí ó ní sọ̀fùwánù ẹ̀wà sọ̀fùwánù níwọ̀n rọ́ ìgbé ó wà nínú rìwáyà mi ní àwọn nǹkan tó yẹ pé tó bá kú òbí tó bá pàgọ́ sí àwọn nǹkan tó mọ ní sẹ́kù pé bóyá gbàgbé nǹkan bóyá délé ìbọn bóyá nǹkan lé ìbọn làwọn ìyẹn máa ń jẹ́ ló fi wà nípò ló fi wà lẹ́yìn. fàájúlájà lẹ́lẹ́ bá rẹ̀ pé gbogbo tó gbàgbé فرأى سواد إنسان نايم وبعدين يكتب روح يعني كاميرا يكون شو إما كيف بعدين يسمى يحبون له شيء ولا تذكر هو لو كان فاتحني فأباني كبابا فعرفني حين رآني كبابا تقول لك إني نيبا كلمي وكان يراني قبل الحجاب دورو تيري بي سواجي تتمنى له حجاب wọ́n gbé ilé àwọn ìjẹ́ ìsìn àlà tó wọ́n bẹ̀rẹ̀ sí ká ọmọ فاستيقظت بارتجاعي فيما عرفتني يا بنتي يا عائشة أني إن الرجال إن الرجال رجل كي يعني لو في عائشة لكي إن إلا وإليه إن إلا وإليه رجل نتا يا عائشة أجيب أي فخمرت وجهي بجلبابي mo kẹta sọ gbogbo ojú ni bàbá tó ní òsì jáàbò yàrá ìgbà tó kéde mọ́tàdé dá aṣọ lójú fàhàmọ́rọ̀ ìwájú ìbíkíní ìjẹ̀lìbáàbì inú ẹ̀rí tó àtọmọ lórí ìjẹ̀lìbáàbì tó wájú ìbùnìkàbòjú inú ẹ̀rí tó àtọmọ lórí ìjẹ̀lìbáàbì náà pé kọ́lá ọmọ àti ìlú nìkan bọ̀ sí ìlú yàlùbá ń tó pé ìyàwó àìsà gbà pé yàlùbá gbọ́nà yóò ṣe gíní ló ti bòjú àìsà ìjú òbòjú kò dé lè yàlùbá inú ẹ̀rẹ́ tí wọ́n ti gbé wọn á dúró tẹ̀wọ́n mú lórí wa. wọ́n bá yìí mọ́ ẹ̀ka náà mẹ́rin kẹ́lì mọ́ subhanallah sọfọ́n yàrá ẹ̀pẹ̀lẹ́ sí mẹ́ka lánàá ní ní sọ kò bá kí ló ń ta ní ìdí sọ̀fọ̀ wá nínú àtọ́ tí òkú sọ̀fẹ́ kò sì kẹsẹ̀ rà ẹ̀dá. Tẹ́kìrì ìmọ̀ yìí, tẹ́kìrì ìmọ̀ yìí, ní ẹlẹ́wà ní ojú sí ráì. Ń gbọ́dọ̀ fún ìyàwó àlẹ́bí mi. Ẹ gbọ́, ìta ilé ìwà ń fàyà pẹ̀lẹ̀pẹ̀lẹ̀ náà ṣíà. Àkà wa ní UNT, ọlọ́run sọ rẹ̀, àtọ́lọ́ torí ẹ̀sọ́ ayàbá ìkalẹ̀ kẹ́nìkan ẹnu padà fún polóyìn ìyẹn kó mọ sí pèlè ẹ wá wọ́n wá gbéjọba kánlẹ̀ lórúkọ orú àti bàbá ẹ wá ní kẹ̀kẹ́ náà lájọ sí ẹnì bá ń lọ mọ́ta ń lọ mọ́ta tó pé ìlú ìkànnì ọjà dé bẹ̀ ni gbogbo bí tẹ́tọ̀ wá bùyẹ̀ níbi tẹ́tẹ̀ lé irú ìyá wa náà náà lè tọ̀rọ̀ yìí o wọ́n ní ما كلمني كلمة دون يكرهك سوى ولا سمعت منه كلمة ẹgbẹ́ yóò dé ẹgbẹ́ tó bá tẹ̀ náà ìtọ̀rẹ́ ilé máa kó lọ bá bẹ́nu fún àìsàn ìlú tó gbọ́ kẹ̀kẹ́ jẹ́rọ sí ìdá ìlú ilé ìlú ẹ̀wọ̀ ilé ìlú ìrọ̀ sí ìlú nìkan tí mo dégbé ní tí mo gbọ́. kìíní ẹ̀rọ ìdílé àkúlẹ̀ ti kúnlẹ̀ ọ̀rọ̀ nítorí àwọn ọmọdé mú fàǹtọ́lá kan yẹ kúrò bí ìrọ̀ ìlà ọrụ ti dà ní kìíní ẹ̀rọ yẹ àtà àbílẹ̀ ìjẹ́ ìta àfilé sábà àwọn ọmọ ogun àti ìtànẹ́bí wà níwájú. wọ́n ní gẹ́gẹ́ bó bá wọn lọ́wọ́ àwọn ògbò bada lápọ̀lé fún yàwó àlejò ẹgbẹ́ àwọn obìnrin náà lébi òní tó ti yàwó àlejò tó bá pọn ara wọn lé náà jẹ ní àpọ́nlé tó bá mọ rí díẹ̀ díẹ̀ láwùjọ àbí obìnrin tó lò lè lo ìjágbó tó lọ títí tó múra dáadáa ẹ̀rí tó dé dé àwọn èèyàn tó bá ń gbá bọ́ọ̀lù sí ẹ̀dùn fún àjà àmì ó dálájà àmì ní ẹlẹ́ àbí ẹ̀rọ àmà ọmọ ìdókè máa fún wọn irú obìnrin bẹ́ẹ̀ dèdè irú èjì abẹ́ tó jùlọ tí ó bá tó gbogbo àyálẹ̀ pé yóò lọ ẹmọ òwúlọ ni wọ́n ti lè gbá bọ́ọ̀lù yẹn lọ ayé ọ̀tọ̀ àyíwá ẹni ìyàwó ṣe ẹgbà tó bá mẹ́lẹ̀ báyìí sọ hálàkà mẹ́lẹ̀ hálàkà bẹ́ẹ̀ ló fi ṣe sórí ibú ní ti ẹwù ẹni tó parun tó bá tẹ̀yẹ lọ tí yóò ṣe sórí ibú látara tẹ̀yẹ ẹnu tó rárá rí ẹni lójú ọ̀kadà lẹ́bi tàwa lẹ́bi éfù ẹni tó wá gbé ọ̀rọ̀ irú mi ní Abdullahi bin Ubay bin Salul kílá pé ráàsì tí ráàsì mẹ́fà olórí àwọn obìnrin ẹ̀sìn kìí ó bá dé wípé ọmọ rẹ̀ ọmọ rẹ̀ Abdullahi ní kí kálẹ̀bí fún yọ̀ǹda ó gbé orí rẹ̀ láti ọjọ́ kan àlẹ́bí ni àti ẹgbẹ́ tó ń sọ fánàbí ń àwọn ìlẹ́yìn fún kí mọ̀ dáwà ní ìdàmú torí pé táwọn èèyàn ní gbọ́ yíyé ọba tí ń fọ́ ọ̀rọ̀ yìí ká àkẹ́lẹ́ lè gbọ́mọ́ ẹsẹ̀ lẹ́yìn àìwí náà èèyàn tó rọ́ọ̀sì rẹ̀ báyìí tó máa ń kọ́ lẹ́yìn ìyàwó ìṣẹ́ láwọn ọmọ ìṣẹ́ pé àwọn bíkó ìrànlẹ́ ìmọ̀ sí ìyàrá pé nìkan wà náà sì sì dúnà bí kọ́ lè àpáàbẹ̀ lé láàṣì ń ṣe ìmìtàlì ayé títí sọ̀rọ̀ yìí àti ìgboro èdè tó ń títí ní ọmọ tó bí rẹ̀ hàn wọ́n wọ́n yóò rí kún ní ìwádìí á nílá àríkà ní rẹ̀ fọ́ ọ̀sán lọ́nà المدفع الذي كنت أرى منه كما قال لي جمالي سبحان الله قلنا كوش عنوان يا جاتني لطفو فلا فلا كيف لا رأى في فاقا جلو تباقوا رأيك kùnrin nǹkan ọmọ tó ìfẹ́ ìyàwó ṣe ọmọ tí lọ gbòòrò ilé làwọn tó kiri náà wà mo kàfẹ́ ti bá lẹ́yìn tí wọ́n ń ṣe kò sí pé mo ń kí ní àṣírí إنما يدخل علي رسول الله صلى الله عليه وسلم فيسلم فيقول كيف تكيفوا مؤمن يقول عليه أنا أريد أن أقول له ha ẹ̀rẹ́gbẹ́sẹ̀ lè láàrin ìṣẹ̀lẹ̀ olólùfẹ́ àdébí tí ìkẹ́ ilé mi àdébí tó bá kí wọ́n kẹ́lẹ̀ tó wá máa sọ̀dá pọ̀ tẹ̀lẹ̀ tó bẹ́ẹ̀ ló pérí tọ́tọ́ àwọn ẹgbẹ́ fún yàwá àfáàdé tó bá mú gbogbo ọ̀sọ̀ àbá tó bá yọmọ sí ìfèrí lóde ọ̀ tó bá sọ̀rọ̀ fẹ́ ẹnìkan bẹ́ẹ̀ sí ni àbúrò rẹ̀ àti nìkan ó lè jẹ́ ní ibi bẹ́ẹ̀ sí rán rọ́lù àbúrò rẹ̀ rẹ̀ àyí ẹni tó bá gbé ìyàwó àìsà ló rọ́lù tí èdè gbogbo ọ̀sọ̀ àbá tó yìí lọ yóò kèfèrí ó bá rọ́ọ̀dù ìyàwó ẹgbẹ́ ìṣẹ̀lẹ̀ ìlú ìgbẹ́ ajáwó ló kì í ní àwọn ajá nìkan ìṣẹ̀lẹ̀ ìlú ìgbẹ́ kèfèrí torí pé ìṣẹ̀lẹ̀ tó ń torí ẹ̀tọ́ ayé àkàlẹ̀ tó ti fọ ìyàwó ajá lọ. sẹ́ni kan wá ní ìṣẹ̀lẹ̀ ìtọ́lọ́sẹ̀lẹ̀ ní bẹ́ẹ̀ lórí ló jẹ́ kèfèrí. kí ni àyíká kan náà wò rántí ẹ̀ka ń fura ni pé sáà bá ń fi lè kẹ̀kẹ́ bá lè fi ṣe mọ́ ní káwọn ṣe bẹ́ẹ̀ àdébìtò ṣe bẹ́ẹ̀ báwọn ana bi wata ka ka ki kun ko le ko la ai kuma ya fara ko mo le aba kale ki ribu ni ye ga lutu bi wala ashru sulu te fili ke ga tuli fa ye bi de le ge ne ge bi ya sha o se ke ni mo mo tu be ta ke fara ni ga ma ni ni ko ba le ba ko tó ń lo àwọn tẹ̀lé hátà kàràtù bá dá mọ́ fàkàtù wọ́n ní gbàtàrà wọn àwọn ajáde kọfẹ́ fàkàrà dátí máa yí omi ní sọ́rí tí bá alìmọ̀náàfi wọ́n mọ̀tàbàrú ìdókòsónà ana àwọn ajáde láyé ìgbẹ̀nà máa lọ́wọ́ ti dá ìgbìyàn lẹ́nu lẹ́bi sáyìn ìlú kìdẹ́ ìlọ́nà ogbó ìbẹ̀ làwọn wá lọ wọ̀kúnlẹ́lá dákúrú nìyí ìlàlẹ́ nǹkan tó nìyẹn nígbà tí àwọn obìnrin sọ̀hábà àwọn tó jẹ́ àwòkọ́ṣe nígbà tí a lè tó ìgbà tó máa ń jáde jù nígbà wọn alẹ́ ẹni èyí tó máa jẹ́ ìbò wọn dìbò wọn ìyẹn ni àlébìnrin ẹnìkan tó bá fẹ́ ákẹ́rù ẹ̀ṣá kó mọ́ lókiri kó mọ́ lókẹ́ fún àlébìnrin bákan wà ní òrìwáyà pé táwọn obìnrin bá kẹ́rù fún ìtàn wọ́n tètè mọ́ ẹ lọlé ẹ̀ ní dáhùn ọmọ lórí pé ilẹ̀ oníṣẹ́ kiri kọ́ọ̀rọ̀ àpapọ̀ pé ní ẹ̀ àti tó mi bá tẹ̀ fẹ́ kírun náà àrọ́bà tó gbére lórí pé ó mi lọ kírun ọ̀sẹ̀ gan kò fẹ́ lè lu balẹ̀ ní tẹ̀lẹ̀gbọ̀rọ̀ mọ́ ìṣọ́ àwọn ẹ̀rí ta ní balẹ̀ balẹ̀ o ó ní èyí tó mọ jẹ́ pé ìmọ̀ ẹ̀kùn wọn wọ́n sọ̀rọ̀ pàlàbà tó pé ẹ̀ ẹ̀ ẹ̀ lọ́sọ pé wọ́n lè lọ wọn á tẹ̀lé péré ilé ẹ̀kọ́ máa kọ̀ tí ẹ̀kọ́ yọ̀ọ́ bẹ́ tí wọ́n máa bẹ́ tútùrù fún wọn bíbò wọn wọ́n ti láwùjọ tó wá lébi à gbogbo ọ̀sán àwọn méjì yàrá yàrá tó lè lò káàkiri àdúgbò ẹgbẹ́ ní ọ̀rẹ́ ẹ̀kọ́ sọ ọ̀fun nílò àná aṣojú ilá lẹ́yìnlá lórí àwọn ẹ̀sábà ń darí jù ọ̀sán kakọ́bùlà nàtẹ́kìtà kúnfà kọ̀rí bá ní burú ìnà before kátẹ̀ tó wá ní kúrú ìmífù ní ìgbésẹ̀gbòsẹ̀ tó súnmọ́ ilé wa ìyẹn ní pẹ̀lú pápọ̀ òṣùgbọ́n ìyẹn ò jìnà nígbà tá a padà á níyẹn pẹ̀lú ààyè yìí láti mọ̀ kò dì fọ́ gbà yẹn nìkan tó ń sọ yìí. a ká sọ̀rọ̀ lọ nípa tí ó ń ṣẹlẹ̀ ayà ó ní ọba bàbá ìgbùmù nítọ́ wáyà ìgbùnà tún أبي روم بن عبد المناف أنا أم مطلع ونيا أولي أما أبي روم بن عبد المناف وأم أبي صخر أساس بن يدي ولكن أبو بكر وابن مصطلح بن أساس أما رجل مصطلح مصطلح أما أساس أنا فأخبرت أنا وأم مصطلح قبل بيتي قبل بيتي èmi àti ya mẹ́sọ̀ yìí náà padà wá ń bọ̀ wá lè padà kọ̀dìfàrọ́ bí náà ń ṣáàdì náà ìjẹ́ lọ́tẹ̀ mẹ́sì lọ́tẹ̀ káyà ń gbé àti padà ń bọ̀ lè padà fàfàrtù kún mi mẹ́sọ̀ fi ìgbé ti ha fàkọ́lá táìkà mẹ́sọ̀ fàkútùmá bí ká bí kùt ní yá bá padà ń ẹni tó jẹ́ pé ó bá ti ń lẹ́bí ẹ̀yọ́ ní síbẹ̀ ṣùgbọ́nàlá ẹ̀wọ̀n tàbí gan láàrin ara wọn ẹ̀kẹ́ gbọ́dọ̀ yẹ lóṣù tó kọ́ ọmọkọ́ láwọn tóbi yàrá jáde tó ń fi ogun bábìlì fi ẹ̀rí fún yá yìí kí wọ́n tó pọ́wọ́ ẹ̀yìn ní tó jẹ gbọ́dẹ̀ wọ́n kà ló gbọ́dọ̀ sọ́ra fúnra wọn ẹ̀yìn tó tí ó dáa torí pé ọmọ pé nǹkan ìfẹ́ ti gbé ṣe wà tó tóbi nínú tí ó tóbi ní òkúta ìyẹn tí wọ́n fi mọ ìdúnyẹ̀ pé a ah, fẹ́ wọn ká wá délé ìlú wọn tó wọn ní orúkọ tí ó sọ ẹ̀dá ọlọ́run analáìsí ọ̀ràn sàábà nígbà bí kẹ́ńtọ́ ọ̀rọ̀ afọ́tọ́ àrùn lọ́sọ́bìnrin tó lè yẹ ẹ̀sẹ̀ kí ló dé àfàṣùgbé ìlú rọ́dúlá ṣe ìjàmbá dúró kọ́lá ẹ̀ ìgbà àwọn tẹ̀símẹ́yìn máa fọ́n tí wò gbọ́n tí mẹ́tọ̀ ìtọ̀ tó ní mẹ́tọ̀ yìí náà òun ní ẹ̀kadà fara káàkiri ìṣẹ̀lẹ̀ ọmọkọ́mọ báwọn ìbọn mọ́ yìí ẹ̀ṣọ́ báyìí tó dágbó bá dé àìwò ògbọ́n tí ìṣẹ̀lẹ̀ ń gbòrò ní ẹ́ ìyàwó ìjà fọ́lẹ́ amọ̀kọ́n kọ́ra kútù wà mọ̀kọ́n àwọn àpẹẹsùmọ́ ìmọ̀kọ́n ìwò ògbọ́n tó sọlé tó tó ń gbòrò ẹnu ẹ̀ ní mi ò bá tó máa sọ tó fẹ́ ní ẹ̀ṣọ́ kọ́ra kútù wà mọ̀kọ́n kí ló sọ فأخبرت بقول أهل العلم ìwọ mọ̀ pé nǹkan nínú lára rẹ̀ báyìí báyìí báyìí ní ilé sọ yìí náà tó wá bọ́n dáàtì ní ilé ọmọ kọmọlọmọ ibi tí yàrá ìtàgé sí ẹgbẹ́ ìfún kí n ṣe lè ní fàṣẹ́tù mọ́rọ́gbọ́n aláàmọ́rọ̀ ẹ̀kọ́ yẹ̀rọ ayílátẹ́lẹ̀ ẹni bá rẹ̀ ti yẹ pé léyìí gan yóò àfà rẹ̀ tó lágbára jù ah títí ìtúrù lára ní sí ìlú wá fa àárẹ̀ tó lágbára jù fún ìyàwó àìsà fàlọ́mọ̀ rọ̀dá fún ìlàrí ìdàmú àti ní padà ọ̀dẹ́kọ̀lá aláyà rọ̀sùlọ̀rọ̀ tó lám ẹ́ wọ́n ìlú awọlé sọ́lọ́mọ̀ túnmọ̀ kọ́lọ̀ ẹ̀ẹ́sà tí kò fún ìlú bá sẹ́rì bí sinmi kí máa lọ lé wa ẹmọ tí àwọn ẹgbẹ́ ẹ̀kọ́ tí wọ́n ń tẹ̀lé yìí sí ààrẹ ìdílé nílẹ̀ ààrẹ alákọ̀ọ́kọ́ oníbà níbi tí ń kí wọn ilé ìwà rẹ̀ tí ó ti kú ikú máa lọ gbà kọjú sí ilé ìwà tó náà ti máa ń tó ṣẹlẹ̀ kánẹ́bí bí dégé tí ó dùn máa nẹ́bí lọ́dún bá ti sọ ní ọbẹ̀ ní tìmọ̀ ẹ̀mọ̀ ààrẹ ìyàwó ti máa lékún kọ́ ààrẹ tó wọ́n lé ẹni mọ̀ pé ìfẹ́ ìfúnnú àníbí náà tí kí mú lọlé wá wà ní ìrìnà ìlú ìlú àlè àti ìtìlẹ̀ kábàrù bèèkì kí bá làbùmọ̀ tó bí bá lọ́dọ̀ ohun èyẹ náà mú tó fi màmọ̀ dájú ọ̀rọ̀ yìí lọ́dọ̀ ọ̀rọ̀ àmì àti ìyá ni mo rí pàdé tó fẹ́ sọ fàázìnà lè ọ̀rọ̀ فقلت لأمي يا أمتاء ما يتحدث الناس نظروا مامي لا مامي كنا وين كلام قال قالت النساء هوني عليه فكان لبعض اليوم فوالله لقل ما كانت امرأة قط وذي أتى عند رجل يحبها ولا تهدرت دوائر إلا أثرنا عليها أبنكم لي بكين obìnrin kan tí ó da tí ó fara balẹ̀ báyìí ìyá ìyá wa aisha gan-an wọ́n ṣe kéde wọ́n gbọ́ ọmọ wọn gbọ́ tàbí mi bá fi rí bí àárín ló mọ̀ ṣe kéde wọ́n mọ̀ ju owó lẹ́ni. قال قلت سبحان الله ولقد تحدث الناس بهذا يا عائشة الآن سبحان الله بما يصل كي تطور في نصر يتكبر وعد بلي على سوري به فبقيت تلك الليلة حتى أصبحت يا وجه أن يقطع لي دارو لي بسكون ẹlò ní òsè ìsìnkú ní ìlú wọ́n ti pè lórí ìsìnkú lórí ìsìnkú ẹlẹ́mọ́ra rẹ̀ kò sí ẹ abáṣẹ́lẹ̀ tí bí ìròbìnrin ní mọ́ ń ṣe ẹ̀rúgbẹ̀rẹ̀ kóbìnrin obìnrin kóbìnrin tẹ́nìkan bá wà pé òrùlé ọba lè gbá kò tó bẹ̀rẹ̀ ikú kẹjọ mọ́ ẹgbọ́ra wọn ìyẹn ló lè ìgbà ẹgbẹ̀ ló lè fi lẹ́lẹ̀ ìrìn obìnrin ẹgbẹ̀ obìnrin ní oúnjẹ pọ̀tùkò rí ní abúlùkọ́tùkọ́tẹ̀ ẹ̀kọ́ àdúkọ̀tẹ̀ àdúkọ̀ àfún ìgbọ́mọ́ ẹgbẹ́ tí ìrẹ̀gẹ́dẹ́ kó fara ya ẹgbẹ́ kan kò kò rí sí kẹ̀kẹ́ ẹ̀fẹ́ tó bá tẹ́ gẹ́rẹ́ ìyẹn gẹ́rẹ́ oníkàkú yàrá ìta ní àwọn sọkún sọkún ìlẹ̀mọ́ tí bá tọ́ lé

Eh? ṣùgbọ́nlá ké ọ̀rí kò látọ̀ abúlódé wọ̀ ó lè sọ fún yẹn nílẹ̀ ó lè lọ́pàá sọ bóòmù yọ́yọ́ àwọn sọ fún nílẹ̀ mọ́ láyé ẹ̀kọ́ ní dámà omi òṣùgbà tó lórí àwọn wàlá àkẹ́kẹ́ ẹlòmí náà ní hátà àkùbá àtọ àbùkì oòrùn kẹ́kẹ́ mo sì wá ọ̀dọ́dọ̀ sọ́mọ́ àlíyà bí àbítọ́ọ̀lì ẹni anábíwá fúlàní àtànẹ́bí ní ògbé ṣẹlẹ̀ ńlá anábíwá fúlàní wọ́n sáwọ́ta bùnàzẹ́ ìrẹ́lá àdúgbò àti ìzáwọn bùnàzẹ́ pátá ìtẹ́lẹ́bọ́sà lóhàn tó wà yìí náà ó kọ́ra ló bá ọ̀sọ̀ kalẹ̀ yẹ̀ta mírù mọ́ sọ̀rọ̀ kọ́lá tí a mọ̀ قالت أما أسامة يا أبا إسامة أسامة زيد فأثار على رسول الله صلى الله عليه وسلم يعلم من براءة أهلي إذا زمان إذا ما كسم يا وائشة إذا ما كم يا وائشة جدا دالو أوان إن كمان ما يدار كاسو tó bá tọ̀nà pé ìkànnà ọmọ díẹ̀ díẹ̀ tó ìgbé tó ọmọ ilé nǹkan ọ̀sọ́ ìmúlẹ̀ tí mo ní kí mo ń lè tẹ́lẹ̀ mo ti mọ̀kẹ́ ni tí ṣé ọwọ́ ádùn yìí fẹ́ ló ṣe yẹn tó ṣe báyìí náà sọ fún ọ àníbi tí mo ní yóò ṣe ìrìn rẹ̀ náà ìrìn rẹ̀ náà sí ni فلا يجرمنكم شنعان قوم قوم على ألا تعدلوا اعدلوا هو أقرب للتقوى ẹmọ́ òpé ẹ̀ẹ́kì nìkan abẹ́gbàtẹ̀ nìkan kẹmọ́ àṣìdí ní ìlú nípáyọ̀ ọlọ́pẹ̀ ìsámọ̀ sọ̀tẹ̀ kẹfí tọ́rọ bá dé ojú ẹni tó bá súnmọ́ ẹ̀lẹ́ máa ń pè àwọ́bá ọ̀nà tó lè gbà sí ìgbẹ́gbàtẹ̀lẹ̀ pọ̀ gẹ̀rọ ìmọ̀ àní àbábílẹ̀ àtàlẹ́bí gẹ̀ ìwọ̀n bí ó ṣe rí ní wà fún sáàmùlù sí ẹjọ́ súnmọ́ lẹ́bí kí ló tóbi súnmọ́ lẹ́bí sálọ́mù torí fún bàbá rẹ̀ lànẹ́bí mú ní ọmọ ìjẹ kọ́nà tó sọ di ìwọ̀ ẹ́ kíkú rọ̀ sínú ọmọ ọmọ yìí ẹ̀tọ́ súnmọ́ náà ní kí méjì ìyẹn tó gbogbo àtọ́mìnì kan obìnrin bàdúmà àtọ́ tó lè dìnnà àtọ́jáde kẹ́ndí tó ta láà níbẹ̀ tí owó tó lè kí ìdí fún bá ẹ̀lọ́dọ́ ìsámọ́ wọn gbé tó ń tẹ́lẹ̀ bọ̀rọ̀ sólù lánà ìṣẹ̀lẹ̀ ìsámọ́ tó fẹ́rẹ̀ yóò la ọ̀rọ̀ mọ́lẹ̀ gbogbo ẹni kẹ́ ìsámọ́ ní pẹ̀lú alẹ́ nínú àbíkọ́ lè ẹni ẹ̀wọ̀n kò sáré wà hánà mi àní mi lè méje sàmílì ni wọ́n àní lórí sọ́kọ́sọ́ wàlẹ́bí yẹ́ lọ́rùn láwùn fìlẹ́sì náà lùdì àti pé wàlẹ́bí yẹ́ lọ́rùn láwùn fìlẹ́sì náà lùdì àti pé amùkúrò àníbi tó fẹ́rẹ̀ rẹ̀ sí ìsámọ́kọ́ ni ẹwọ́ fàkọ́rọ̀ ọ̀tọ̀sọ́lá fàkọ́rọ̀ yá ọ̀pọ̀ ọ̀lá ahàlákà ọmọ náà lọ́m ilà fẹ́rọ̀ lára alẹ́ rẹ̀ mú àmù kẹkẹmọ̀ jù dáadáa lọ wọ́n bá alẹ́ alif ní àbútọ́ ìgbàkọ́ yá rẹ̀sọ̀lẹ̀ láwọn ìjọ́rì tó lá alẹ́ ẹ̀ ilé jíjẹ́ ọlọ́mọ̀ fúnlẹ̀ mẹ́ ayéwẹ̀gbẹ́ wà ní sáà ìwà àhún tẹ̀tẹ̀ sí àwọn obìnrin mọ̀ lékiri ẹnu ọkọ̀ ń gbòòrò ẹni ọ̀rọ̀ yẹn sí alif ní àbútọ́ lójú sọ ó padà ní wéètì ní ọkàn ìyàwó pé nínú tí yàrá ìṣà wà láàlá lórí ilé ìyá àlẹ́sọ wọnú ẹgbẹ́ tó bá tẹ̀lé náà sábọ̀ ní wọ́n jẹ́ ká ti mọ́ sọ. nǹkan ní wẹ́ẹ́ bí káyọ̀ táàbù sí yàrá ìṣà wà tó kí ní ẹgbẹ́ sì wà lára yàrá ìṣà káàkiri tó sọ bá ń jọ sí. ṣé tí ní kí ìyẹn bá ń dá sórí gbàgbé ìjọba nìyẹn gẹ́gẹ́ bí gẹ́gẹ́ tó tó ṣe pé ẹgbẹ́ ẹgbẹ́ lórí ọlọ́mọdé báyìí ń ẹsìn ẹsìn ẹbí ni àyẹ̀tí kàfé sọ́wọ́n àti ìyàwó àìsàn ìfẹ́ lómi yóò fi sáré bẹ́ẹ̀ àwọn kan sọ ní òkè ẹgbẹ́ yẹn ní ìgbà ọ̀rọ̀ yìí ò ní ẹbí wọ́n ẹgbẹ́ sí ní obìnrin sí wà ní kíní tó wà láwùjọ. wàyí tó ká lùsì jáde ká tẹ̀sí kò ká a ní sábà kọ́ ọmọ ọ̀dọ̀ nínú àwọn ọmọdébìnrin tó wà pẹ̀lú ẹ̀sẹ̀ náà súnmọ́ wọ́n lè tuntọ́ wọ́n lè sọ bọ́ọ̀rọ̀ sí ilé ẹ̀tún lè mọ́tò wa lọ kọ́lá fọdá àfẹ́lá bàbí rọ̀ àríwá tó fẹ́ bàbí rọ̀ tó jẹ́ kí járí àti ẹ̀rù tó lọ́sí mọ́ ìyàwó àìsà kẹ́ẹ̀kọ́lọ̀ ẹ̀dùn alẹ́bí kẹ́ fàkọ́lá ìbáṣọ àlùrọ̀ ẹ̀kọ́ إن رأيت عليه ها أمرا أغمسه عليها أكثر من أنها جارية جارية حديثة السن وذيك كموري تولد يكون كما قال أمر بيني جارية حديثة السن أو ما كيكيري أيوه ọmọ kékeré ọmọ kékeré ni ẹ̀rí tàmẹ́mọ́ àjíǹ àhàlìhà fàtàkì dájú pàtàkùn ẹ̀pẹ̀ ó sọ fún òṣèmọ̀ yàrá iṣà òṣèmọ̀ oúnjẹ òṣèmọ̀ náà ẹni gbá gẹ́dà àwọn information yìí fàkọ́bọ̀ nípa ọ̀tọ́lá anífẹ́ni fàtàkàrà yàrá iṣẹ́ min abdullahi mun abi salori tọ́lá فقال رسول الله صلى الله عليه وسلم وهو على المنبر يا معشر المسلمين من يعبر من رجل قد بلغني أذاه في أهل بيتي إلا كتبوك من وقوني tó yẹ pé ó ń fara ní ìyàwó mi tó ń délé mi ní àtìláìbí ìbájú ìsàlẹ̀ tó ń tàn fún kálọ́ ní fọwọ́láì máa àdúntò mi á ní nílà ẹ̀rọ ìdí mi ní mọ̀ ìyàwó láti fà àwọn ẹlòmí náà ní tí mo mọ̀ dáadáa mo mọ̀ mọ̀ kúrò tó wá mi lọ́wọ́ rẹ̀. sákàrù فقام خالد بن معاذ الانصاري فقال يا رسول الله انا اعترف منه ان كان من الاوس لربط النقاط ثابت بن معاذ تقول له لي اعمل الاوسي wọ́n ní ìgbà rẹ̀ ló ń jẹun bèbí sílẹ̀ tó wáyé pé wọn áwùsì ni ẹni tí ń sọ̀rọ̀ yìí wà ń di oṣù wọlé. wọ́n yí ká níbi ìfọwọ́sí ẹ̀mí lẹ́lẹ́ká sọ̀rọ̀ jù tí wọ́n tẹ̀sí ilẹ̀ pé ìdílé méjì tó gbajúmọ̀ gbọ̀dúnlẹ̀ ní haúsá àti kìnnì káfíńtì àlẹ́ àlàkásọ́jọ ìbẹ̀rẹ̀ pọ̀ tí wọ́n tọ̀ mọ̀ ìyàwó akásọ́jọ ìkẹ́nu ní sábúrú yìí ẹ́ amọ́ríkà lẹ̀ ṣàfàánù abrọ̀t ọkọ̀ ara fẹ̀ sáfẹ̀ àti ti nǹkan náà fàkọ́lá ya ọ̀dà ti pé fàkọ́mọ̀ sáàdù fún ìbáda ọwọ́ sẹ́yìn ìhàdùrẹ̀ ẹjọ́ ajẹ́ sáàdù tó lórí àwọn àwọn tàbí àwọn sáàdù òun wá dìde wàkánà fúnra lọ́sọ̀ rọ́sọ̀ sọ́ọ̀lì ha èyẹ dáadáa nínú wà láti èyí ha mi láti wò ní hàmìyà ẹ máa wò yára ìṣà o ẹ máa wò yára ìṣà o náà torí pé ọ̀rọ̀ yìí pé náà ló tẹ̀lẹ̀ sí sọ́mà arọ́ ni fáàdù ọmọtani ọmọtani ọmọ ọ̀gádà wọ́n ní èèyàn dáadáa ní ṣùgbọ́n nígbà tí nǹkan yìí ìjọba ènìyàn hàmìyà ìtara dẹ́gẹ́dẹ́ kò gbé tẹ́lẹ̀ tó níbi kò fẹ́ pọ̀ yàrá ìjà àgbọ̀n á sì ti bèrè dáadáa tí wọ́n mọ̀. ọjọ́ pé yóò fẹ́ pọ̀ ẹ̀kọ́ wá ní ẹ̀rìn ìbílẹ̀ ló ṣẹlẹ̀ ń sì àbí bí wọ́n yíká ara àbùkùkù wọn lọ́rọ̀ ṣẹlẹ̀ ọ̀la ara àbùkùkù náà wà bẹ́ẹ̀ ọ̀sìn ni wọ́n mú ẹsẹ̀ láti bẹ́ẹ̀ tẹ́ bá tẹ́ tìyẹn bá kọ́ ẹ̀kẹ́ bí káàdù fún mọ̀ àti lọ́kọ́ sọ̀rọ̀ tó bí akẹ́ nù wá àwa áùsì ni tí bá mọ̀ òun tó wà lórí fìrìsì náà ní wọ́n tó wá jọ́dọ̀ ọmọ ìyá wa kájọ́rọ̀ ni àápa aláṣẹ tó bá ti rí àdìkájọ́ fún láti fún ẹ̀kọ́ kò fọ́ lálẹ́ nípa àwọn ẹ̀yẹ ó lè tí àtẹ́ta ni àmẹ́bí lórí ẹbí ìtìyàn yìí náà bá dìde pé ìyẹn táàdù fún ọmọ tani ọmọ òbádà ìyàwó ìṣàkè ìyẹn dáadáa lábẹ́ ṣùgbọ́n nínú fàkọ́lá lè sáàdì sáàdì tó bára wa sọ fún sáàdì tó wá tó bára pé kàsáfà làmúrúdà ládẹ tún ìrọ̀lọ́pàá tó wá tó wà ní ànípa ṣẹ̀fẹ́ yà wáyé báyìí ẹni tí ń sáburú lẹ́ni láwọn onípa irú ẹni bẹ́ẹ̀ bí ẹni àwọn àgbàdo sọ́mọ́ láti ẹ̀dẹ̀ ẹ̀rẹ́ ọ̀fẹ́ bọ̀kọ́ tẹ̀ pọ̀tì yà sí ó wà gbé títí sáájú tún mọ̀ láti sọ pé tó bá jára tó wá káṣó jùlọ fúnfún náà múra nílé kéde àdépa kí àwọn àyíká tó wá sọ̀rọ̀ yẹn ní tó ṣe sáájú pé èyàn pé torí ẹni ilé ní ìtara pé àtọ̀ apá ìlú fámìlì ìtiwa. Ṣẹ̀fọ́ ló fi yọ iṣẹ́ àgbà rẹ̀ pé ẹ̀ẹ́n tó wọn tí bá jẹ́ ọ̀sán ọ̀sáré tẹ́ ọ̀sáré gbé ọ̀sáré máa sọ tí ó dákú wà láàpẹ́ tí ó rárá kọ́tù sáàbá pa ìwọ ní òsì lè pa ó fẹ́ ìta níbẹ̀ sáàd bùnú màálù fàkọ́lá ọ̀sẹ̀ bùnú kò dé wà wà ápù wà wà bùnú ápù fàkọ́lá ìsáàd lanẹ̀tùlánẹ̀kù fàyínẹ́kà mùnẹ́bì tùjáde láàrin mùnàbìkì sádùnú òbádà olórí ẹbí ní ọ̀tọ̀tọ̀ pẹ̀lúgbọ́gbọ̀ oníbẹ̀ tàbágbà mú sẹ́gbẹ́ nínú ìdílé wa náà ní ṣe àpá ọbẹ̀ yà mùnẹ́bìkì ọbẹ̀ wọn ti bẹ́ẹ̀ ní àmùnẹ́bìkì ọ̀rọ̀ náà fún fún wọn dáwà lálẹ́ lórí láàrin bàbá yìí ọ̀rọ̀ yìí lẹ́nu ní ẹ̀tọ́jọ́ ṣe pọ̀ pàpàfáwárà àyà àlùfáàsù àlùfáàsù hátà ámọ́ àyẹ̀kẹ́tìlú wọ́n bá gbogbo ojú ara wọn ní wípé wọ́n fẹ́ ẹ̀dẹ̀ tó di ogun ọ̀rọ̀ ọ̀sọ́lọ̀ kọ́ ìmọ̀lẹ̀ nígbà àmì tó àlọ́ nígbà àti tó sọ̀rọ̀ ẹ̀ sàlàmìyàrá ọ̀sọ́lọ̀ yóò kà fídò àgbà sákàtú ẹ́ àlẹ́bí ìgbégi ni mo bá rẹ̀ dákẹ́ ìdákẹ́ àlẹ́bí òtó òfin kọ́lá tàbàkẹ́ tí lẹ́mí fáfá láyé ẹ̀kọ́ sí dáàmù yàrá ìtàdé tó gbogbo ojú ọ̀rẹ́ àti tuntun náà ni sùfàánù wàlá àpẹẹlú gbìdáwòmí ojú àwọn òfòdó gẹ́rẹ́ ní yorùbá àkọ́lá fàáfà àbàwáyà ìdí wàkọ̀tàbàkẹ́ tí láyé lẹ́yìn wàyá òmìnira àpẹẹlú gbìdáwòmí ẹni ẹ̀sọ́nù àwọn sọ́run sọ́kún jọ́ méjì pẹ̀lú jọ́ kẹjọ́ mélòó jọ́ mẹ́ta àwọn òṣòro kan báyìí

fàjálà fàtí tẹ́bù kí máa yìí ẹni ẹ̀nà bá tún bá yàwá àìsà àkọ́kọ́ inú pé ká gbọ́ tẹ̀yí ìdí ní kẹ́lẹ́ bá wọn aburú àwọn ẹ̀ṣí àtàmọ́ fi ṣe fẹ́ mọ́ sọ̀rọ̀ ìpa yàwá àìsà tàbí jẹ́ pé tẹ̀yí nìkan láàtọ̀ kábẹ̀ tó àmọ́ sọ àwọn ọ̀rọ̀ tó wà lẹ́yìn ìtúlò kẹ́lẹ́ bá wọn aburú àwọn ẹ̀ṣí à arábìnrin bí ẹ̀rọ tó ń gbà yàwá àìsà àkọ́kọ́ lọ ẹ̀gbẹ́gbẹ́ tí a ń ní obìnrin kan wọ́n lẹ́kọ́ lérò fọ́rọ̀ kan ló bá wá ní ó bá wọn nílé ẹ̀kọ́ ọ̀yọ́ kan sínú pẹ̀lú rẹ̀ ọ̀bẹ́ ìdí wọn náà rà bá dákàlà àlẹ́yìn ọ̀nà àfúnlá wọ́n ti ti wọ́tẹ́ ọ̀sọ́kùn rẹ̀ àdẹ́bí wá wá ẹ̀jọ̀kọ́ ẹ̀kọ́ tẹ́ wájá ní kólé alẹ́bẹ̀tọ̀ akọrin ríjà ìjọba ní ìwà ìjọkọ́ ọkọ̀dé láti ọ̀sáàrọ̀ láyé sí ilé ìṣáàdì bí o sọ̀kọ́ sí lọ wáyé kẹ́kọ́ wáyé ní wọn kọ́kọ́ sí lọ sí lọ́rọ̀ tó tẹ̀lé yìí awà ní kẹ́kọ́ sí kí kò sọ̀kalẹ̀ ayà kò sọ̀kalẹ̀ parẹ̀ àfàsáàrọ̀ ọ̀sọ̀rọ̀ sí nàìjíríà أنا يقول أشهد أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله بمقدمة ثم قال أنا ẹmọ̀rọ̀ tó lórí oṣù fẹ́ tó bá lè túgbà ẹmọ̀ bá ya àìṣà fàínà kò dìbàlágà ní àǹkà kátà wà kátà gbogbo ọkọ̀ òsì báyìí báyìí báyìí gbogbo pẹ̀lú òsì báyìí báyìí ẹwọ́lá ìjọ tó ní jẹ́lẹ̀ àbí wà á là fàíkú sí bàrí àtẹ́kù tó bá ẹ̀kọ́ ọ̀bọ̀ mẹ́sẹ̀ fàfàyìn kò rí òkàlùmọ́ ọdún ó fẹ́ mọ́ fàíkú àdìmọ́ ọpara kó ẹ̀ṣẹ̀ yìí fàtẹ́kìrìlá fàtúbù ilé túbà olóògbòníjẹ fàílẹ̀ làbúdá ìbà àtàràfà bèzàbí torí tẹ́rù bá ti jẹ́ ẹ̀ṣẹ̀ rẹ̀ fún mẹ́fàbà ìbàbá sábàbà wà lè tó ti túbà olóògbòníjì yìí kọ́lá sàlámà kọ́lọ̀ sàlámà kọ́lápà kọ́lá sàlámù yìí ẹ̀rì hátà má ojú mẹ́kún yẹn dúró táwọn tẹ̀fẹ́ ẹ̀rí kó kánmọ́ fàkúntùlẹ̀ àbì hajjibu rọ̀fúrù aláàtàkùnmá fí mọ̀fọ́n àwọn wà á dáwò ẹjá nẹ́bí náà lórí tó sọ ìyá ẹjá rẹ̀ tó lè dáwò mú ti fẹ́ sọ ẹjá nẹ́bí náà kọ́lá wà láì máa ní ìmọ̀ àkùn àbákìrẹ̀ ìdúró mọ́ sí sọ sí rọ̀fúrù àtàkùnmá fún ìdíkẹ́ ọlọ́ bàbá ah, mi fún ma jẹ́ ẹ̀dálẹ́ bí lórí lọ́pẹ̀lẹ̀ yìí kọ́lá tí máa dìdì mọ́ àkúlù ẹ̀rọ àṣọ́lá mọ́tíkọ̀ kọ́lá àkúlù wà á ní gáàrí àkúlù hadisa tó sínú yàrí náà tẹ̀lé wọn mú bá sọ́lá èmi tí mo jẹ́ kọ́ ọmọ kékeré ní mi là áfọ̀rọ̀ kẹsọ́rọ̀ mẹ́rin kuran ẹ̀rí lọ́dún fún títà tó kọ́ ní kuran ní gbàm ìdí wàllá àkọ́dẹ̀ alimtu èmi gbogbo fẹ́ ti kú ọ̀rọ̀ yẹ ó ti ti fẹ́ dúró fọ́kàn yìí ọ̀sọ̀ dákì rí ẹ̀tù tí ń gbàgbọ́ ọgbẹ̀ ìyá mi ẹ̀yìn lẹ́nà ẹ̀bọ̀ tí ẹ̀bọ̀ bàbá lẹ́ fàlàyé kúntù lápù tí bá wọ́n ní ìbàrí àpù pé mú mọ́ mẹ́tẹ̀ wàsùláwù yá alam á ní ìbàrí àpù ọlọ́sì màbẹ́ láti sọ ti kú ní ìbìbá bìbálì fọláyé ìkàrọ́sù lákùnbí abúlé ti má sọ pé bẹ́ẹ̀ ni mo ṣe wọ̀láwọ̀ yálà á ní mílí ìbálí àtò ẹgbọ́ tó lọ́tí pẹ̀ pé mi láti sọ ti kúrú ní ẹgbẹ́ gbà mí gbọ́mọ̀ ṣùgbọ́nàlá àìpẹ́ ní bíbà pé bí pé mo ṣe lẹ́ti fẹ́ ṣe kiri ẹ̀fẹ́ sì sí ju tí bá ní ìṣe bí yàrá náà ti dákùn tí tí bá tí mo dé tó túnmọ̀ pé ẹ̀fẹ̀ lè gidi ẹ̀fẹ̀ gbà tó wà ní ìjìbá wàlá ìlà ájìdò lágún mọ́sálásí ìlà kọ́lá abè Yusuf abè Yusuf orí gẹ́gẹ́ tí mo lè ṣe àkójú ètò ìwọ̀n ìlú àbúrò tó ṣẹlẹ̀ ju fi ìtọ̀já àtò aláfẹ́rọ́ṣẹ̀ mo ti tó sẹ́yìn mo fẹ́ fẹ́ fi ẹ̀kẹ́ níbẹ̀ kọ́lá tó wájẹ́ kì í rẹ́ sí adam andy bari àpòyìmí sí mọ̀dájú afẹ́ mọ̀ mẹ́sẹ̀ wàhánà ńlá mo bà ìní ìbàrọ̀ àti ìpínlẹ̀ kọ́lù padà ọ̀mímọ́ ولكن والله ما كنت أظن الله منذ الفشار وحيا مثلا ṣùgbọ́n ọ̀lẹ́ ìwọ̀n pé olóòtú orí mi sọ wà ní kalẹ̀ táyọ̀ máa والباقي في نفسي كان أكثر من أن أتكلم لا فيها تلقي لي قالي كلوا أبو طرفان بأمر مثل طيب مكة ولكن كنت أرجو أن يرى رسول الله صلى في النوم رؤيا يبالغني الله بها يا أيها القوم فأموت من سنة يقول لك يقول لك يقول لك يقول لك يقول لك يقول لك ọmọ mẹ́fẹ̀ bẹ́ẹ̀ tó lọ́wọ́ wájú ìgbà tó wájú orí fa ẹ̀kọ́ tó wájú orí àríwá ìgbà tó pé à kìíní ẹ̀rọ ìwé àdí àti tí ti di wípé wá pé ó wà káàdì wípé sọ bí àdí àti tí àyà ìlú tó wá jẹ torí tèmi kánírí òní ló wá jẹ fún ìyàwó Aisha ayé ani ọlá ọwàlá ìmọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ sọ̀rọ̀ sọ́nà wàlà sára wọ́n lọ́kọ́rọ̀ jù áàrùn mi àrùbẹ̀ àtà oúnjẹ àlẹ́ ẹni sáré kí wọ́n ti wà ilé ìyàwó àgẹ́gẹ́ ilé àwọn bákìrì wà láyé ẹ̀sọ́ kalẹ̀ lẹ́yìn bí ti jáde kó lẹ́yìn kẹ́kọ̀ọ́ bí jáde kó láyé mi gbogbo ẹ̀tọ́ máa bẹ̀ sọlọ mi sọ ayà kalẹ̀ fa akọ́nà ọmọ kánà yà wọ́n ti sọ àtàní akẹ́lẹ́ pé ogun bu ànẹ́bí yàrá ìgbà tí ó tẹ́lẹ̀ ìfẹ́ ogun bu ànẹ́bí láti fi tẹ̀sí ìyẹn tí gbọ́dọ̀ tí wà yìí bá dé ibi tó ti sọ ẹgbẹ́ tẹ̀sẹ̀ bá dé bí ìṣètò wọn yàtọ̀ ẹ̀rẹ̀ wọ́wọ́ kìíyàmù sáàtì àsìkò tí ìgbà ìbẹ̀lẹ̀ àsìkò tí òtútù mú ni ṣùgbọ́n ẹbí ń ta kò mí sí kọ́lì kọ́lì lẹ́bí yóò gbọ́dọ̀ àlè àwùjẹ́ ìgbìlọ̀ àlè nítorí ọ̀rọ̀ tó tóbi tí ń sọ̀kalẹ̀ yàrá ti lè ròyìn wáyé nígbà tẹ́lẹ̀ bá lẹ́bí rẹ́pọ̀ bí wáyé tẹ́lẹ̀ wá fà lẹ́bí ẹni gbà mí nígbà tó tutù bá ń gbà náà yẹn ká sọ̀kọ̀ anẹ́gbẹ̀dọ̀rẹ́ bí ni ìtùwọ̀n lágọ̀ àwọn ìṣẹ̀wò tí ó kẹ́rẹ́ láwọn gbà wà lù ànábì ìgbàdọ́lọ̀ ń sọ fún ẹ̀dẹ́rù ànábì ìdọ́mọ̀ dẹ̀rù ní kí màláìkà wá níwá èèyàn yẹnumọ̀ dẹ̀rù ìgbà tó àti ẹgbẹ́ bíbà kan lágbo lórí àdẹ̀kẹ́ni kí wà yẹ wá bàtà ìgbà àti ìgbà wọn nínú tọ́nà bá wá ń jẹ́ kó mọ̀ rìlífù ẹni gbogbo tọ́sọ yóò tẹ̀lé wá ti kiri tẹ̀lé wá wá ó ní nílẹ̀ ìyàwó yóò sọ mi pé alámọ̀ sórí àrùn ọ̀sán ìgbà tí ara ẹ̀ ń balẹ̀ sórí àánú wàá wà yẹn kàkùtà ní ìbára ẹ̀ فكانت أول كلمة تكلم بها المقام أرطان يقول لك يا عائشة أم الله عز وجل قد برأك آه ọlọ́run ti fi gíní ọlọ́run ti fẹ́ mọ́ ìrìnàjò tí káyà rẹ̀ tí ọlọ́run ti fẹ́ mọ́ fàkọ́lá tí wọ́n bí kúmi ilé yìí ha mo dúpẹ́ fún inú ti fẹ́ mọ́ fàkúntù wà láàrin lá àkúrò ilé yìí wà láàmà tí lọ́lá ọ̀dọ̀ àdébìkọ́ ní kọ̀kọ́ lọ ọlọ́run tó kọ̀ ذكر فإنه عز وجل كما الله تعالى يقول إن الذين جاءوا بالإفك أتكبر أوروي إفتي أورورو لانلا كده أتكبر بسولي أصبت منكم أرأينا نيوان لا تصبوا شر لكم ó lè fa burú wá gbà tó wáyọ̀ bọ̀ tẹ́mọ̀rù pa burú ló jẹ́ báyọ̀ wá kẹ́ ìrò lápò lórí ló jẹ́ lórí ìkólè mọ́rí èmi ní òun màtúlá sábà mi náà ti mi gbogbo ẹnikẹ́ni tó lọ́wọ́ bẹ̀ náà ni ó ti kiri ẹ́ ló lẹ́sẹ̀ ọ̀lẹ́sẹ̀ tàwálà kí wọ́n rọ̀ mí ní ẹjọ́ wá gbé olùgbé ẹnu wọn láwú àbáàbọ̀n àbúrò tó ní ẹlẹ́ta ìwọ̀n àti ẹlẹ́ta ìwọ̀n ìyàtọ̀ lágbára wọn ká tó àwọn anáríkì àwọn abúlé tẹ̀lé àwọn kọ̀kọ́ àwọn èèyàn pé àti àwọn àfọ́sàlẹ̀ ẹlẹ́ ìṣẹ̀lẹ̀ yà so ìyẹn làwọn òbí kẹ́kọ̀ọ́ tí ìjọba ń ṣẹlẹ̀ gbogbo ìyá bá pọ̀ sí ẹ̀yìn tó ti mẹ́rin bryce nari nígbà tó tẹ̀lé wọn nari àbúrẹ́rẹ́ àtàwọn ìdájọ́ àtàwọn ẹ̀kọ́ tí a sọ nílò yẹmọ́ nígbà bá yà wá sọ kalẹ̀ àyà wá pọ̀ lórí yàwá ìsàlẹ̀ tó lé mẹ́wàá ìtọ́lọ̀ wọn atorí ẹ̀tọ́ àyà kalẹ̀ báwọn kẹ́nìkan tó dúpẹ́ ara onídìí nẹ́ni yàwá ìsàlẹ̀ Ah. àbí kó tó wá mọ́ bàbá lórí ẹ̀ kó tó wá mọ́ ṣe pèlè gbogbo àwọn òmìnì àwọn àmì ní ìtẹ́kùn tó kún dọ̀wọ́ òmìnì ọ̀gá rẹ̀ tó ti kú tẹ́lẹ̀ àtàwọn bẹ́ẹ̀ ìtẹ́dólé lórí nìyẹn o wọ́n sì ti pè fún yàwó Aisha àti yàwó Afsọ àti bàbá àwọn méjèèjì wọ́n ni aláwọ̀ ẹ̀kẹ́ríkan sọ́nàmẹ́yẹ kùrẹ́ṣì àwọn òmùsà kùrẹ́ṣì méjèèjì kẹta máa ń bọ̀ kọ́lọ̀kú láàánà wọn wà ábúnà tẹ́yìnì mọ́ àtàwọn ọmọ méjèèjì àwọn náà pẹ̀kọ́ náà mẹ́kù rẹ̀ ṣe abúbákìrì àti ọmọ rẹ̀ ebúnà tẹ́yìnì mọ́ kọ́ túnbàtọ́nà wá sí kúfẹ́kúfẹ́ tẹ́jú nǹkan olóró mélòó sí ìránì àti wá dẹ̀ sí ibẹ̀ tó wá dẹni rẹbi lẹ́nà israẹli ìtẹ́jú náà ti sẹ́ẹ̀ ju saudi kọ́lọ́gbà tó yẹ kàkúlé kan ní ìtẹ́jú sáyẹn mùsùlùmí ojú táwọn yẹn lọ ṣùgbọ́n àwọn ìlú yẹn kẹ́rù mọ́ ìlágbára ni ẹni tí saudi já sí emirate já àwọn àkàsọ́ǹtà ni tó propaganda àwọn ọ̀tá wọn tó gbé ìgbà wọn mi ẹni tó já sí òkú ìwé ìwà ayé ti kan ẹ ti mọ̀ pé ní pé kan lóun bá ìfẹ́ ìgbà ni ó ti dínkàn nú àwọn tàbí náà ti àwọn èèyàn náà mo ti tójọ́ mélòó tó gbogbo ẹni ìlọ́wà ti fẹ́ wọn bá jà wọ́n ní Amẹ́ríkà ní nǹkan bẹ̀ tó kí nìkan kẹ́kẹ́ kẹ́kẹ́ kan ẹ̀sì lè máa ń tún kẹ́jú wọn lọ. lẹ́nu wa ní ìbájọ́ ń pàdé ní hajj ẹni ti di so àkọọ́dù kéékèèjì ọ̀tọ̀ ni ọ̀rọ̀ yìí ti gbà àbí torí iṣẹ́ náà ti ya kẹfẹ́rẹ́ tó àmì wọn ní hajj amẹ́ríkà wọn hajj nàmbọ̀lá àti jẹ́lẹ̀ buhari nínú tó wà mẹ́rin nígbà tó bá ti wá pàdé wọn ní hajj ìjọba ìlú wo ti wá nílu ìsìláàmù so ìṣẹ̀lẹ̀ ńlá ní ìṣẹ̀lẹ̀ ẹ̀yìn náà ogun fèrè fún yàrá ẹ̀ṣà ẹ̀wọ́n ní bíyẹn ti ń dààmú lórí ọ̀rọ̀ yìí so a ní nǹkan yẹn ó sọ ìyàwó àìsà mọ́ ẹgbẹ́ ìyàwó àìsà ó ti bo ti sọ̀fọ́ wà ló fún àlùmọ́ àtọ́dọ̀ sí kò fún náà wẹ́n bọ̀tọ́lá pé ìyàwó àìsà ló ń di ilẹ̀ tó tó gbogbo àwọn mùsùlùmí láyé tí sábà sọ ti sọ̀fọ́ wà lọ àbí bẹ́ẹ̀ kọ́ ìbá méjì lẹ́jọ́ mẹ́jọ lẹ́nu ẹtọ́ wá ẹ̀kọ́ sáàrí lára sàhàbí lẹ́yìn iná lè láìwá iná ilé ìrọ̀jú ìrẹ́ kò síjú wo ìyàwó àìsà ìrọ̀ ọmọ nípa tó eléyìí ni ìṣẹ̀lẹ̀ tó ń pè ní ìṣẹ̀lẹ̀ àìsífù ẹmọ ìgbọ́síwájú ìṣàlá fàálà láti máa sọ àlàyé lórí ẹlẹ́kùnrin rẹ bá àyà rẹ ti wá àwọn tí wọ́n ti ìyà kíkálukú pọ̀ sí ìṣẹ̀lẹ̀ قبل ما سبحانه وتعالى في مصالح المتصل wọ́n jẹ́ ká gbọ́ra wọn wá ní èdè pé báwo la sì lè wọn bá àwọn olùrànlọ́wọ́ àkọ́kọ́ àwọn onímọ̀ ọlọ́wà sọ́nà àtàlá òkú wọn sí kò tó dá ẹsẹ̀ fún wọn sí wọn. sábàwọ àwọn ẹ̀rí tó wá lórí nínú nínú ẹ̀ ní ọlọ́jẹ́ ká mọ̀ pé onímọ̀ àtẹnudẹ́ onímọ̀ nímọ̀ ẹ̀kẹ́sẹ̀ náà sọ wọn àlè wà ní kò kan náà wọn ṣe lójú àlìyé tẹ̀lé lẹ́bí náà yà àlàmú wọn lẹ́bí náà láyà àlàmú mi. alùpùpù àwọn ìpèsè tó béèrè ó lè jẹ́ iná fún ìlú pé ọlọ́run ọlọ́run náà parí rárá wọn ṣe lójú ara wọn. ó lè rí wà lójú bákan náà nínú àyè ọlọ́ni yẹ ní máa ń la ìlẹ̀kùn iná àrùn mi ń kún gbogbo nígbàgbọ́ ní yín ọlọ́run ti ṣàgbéga fún wọn ṣùgbọ́n wà lẹ́bí náà ó tún lẹ̀ ẹ́ nímọ̀ dárọ̀ dáa jámù lọ́lọ́run tó wà lò èmi náà sábà nínú à ó sì fi wọn ó ga ga ga ga ga lọ nínú ẹ̀ náà nígbà tí ọlọ́run sọ̀rọ̀ ìjẹ́rìí sọ̀rọ̀ kàfíìn tẹ́sítà orí náà ni nǹkan tó tóbi jù tó jẹ́ ahamul àṣìyá àríbẹ̀kọ́ ọlọ́run á ní iṣẹ́ yìí dá lọ́hù annahu la ilaha illa hu ọlọ́run ọba ó jẹ́rìí pé kò sí olùjọ́sìn fún mi lójú àfihàn ọlọ́run wal màláìka àmàlẹ́ka náà jẹ́rìí nígbà tó wà lórí àwọn ẹ̀dá ń kọ́ ó ní wà ó rú lílẹ̀ ẹ̀yìn àtàwọn onímọ̀ àwọn àfáà ní eléèfí ń jẹ́ ká mọ ipò tí olúmímọ̀ wà kí ọlọ́gbẹ́ jẹ́rìí sí nǹkan kó wá sá àwọn ilé iná ẹ̀sẹ̀ jẹ́ ibi tí tó náà jẹ́rìí sí nǹkan tó wá tún jẹ́ ìdúró láti jẹ́ nǹkan tó lè gbé tó tóbi jùlọ lọ́pàá fún ọ̀rọ̀ wàdà ní yàtọ̀ lá ọlọ́run aláwọn ní mímọ́ náà jẹ́rìí jọmọ́ eléyìí àpẹẹlẹ oúnjẹ fún un bẹ́ẹ̀ lọ́rọ̀ agbo àwọn nǹkan ni a máa wá forí jì pẹ̀lú mímú afalifutana pẹ̀lú báyìí pẹ̀lú lórí àwọn ẹja nínú olú bákan náà wàá nà ní malaikata fádàrú àjìnà hátáhá rídọ̀ lè mọ̀ yẹ́sùn pé àwọn màláìkà ni wọn máa tẹ́yìn wọn lẹ̀ fún tani onímọ̀ kó mọ̀ gbà lọ kọjá ẹ̀kọ́tà ní bàbá ẹ̀kọ́ra lè fi ẹ̀tẹ̀rẹ̀ kẹtẹ̀tẹ̀lẹ̀ àbí rọ́ọ̀lù táwọn pẹ́sidẹ́ntì àwọn èèyàn ńlá ṣùgbọ́n mọ̀lẹ́kà náà ń tẹ́tí wọ́lẹ̀ fáwọn nínú ìyẹn náà já tún ló àkọlé yẹn náà lánàá bẹ̀rẹ̀ sí bá wọn lò nínú abámọ̀fẹ́ sọ nínú ẹ̀kọ́ tó níbilẹ̀ ìlú wọn mọ̀ nǹkan lóríṣiríṣi wọn a máa mú ẹ̀ sáfà kẹfẹ́ ẹ̀kọ́ kíni ẹ̀kọ́ àdábùtọ́ yúmọ́ mọ̀ àlémèjì ẹ̀kọ́ tẹ́lẹ̀ látara nígbà àwọn ọ̀sánlá kódà àwọn kan ní àbíbi jìbìrì lù gan alùpọ̀ mẹ́ nígbà tí jìbìrì dé ẹkọ abá nẹ́bí kódà bẹ̀rẹ̀ síwájú ẹ̀ ẹ́ ó béèrè béèrè ẹ bá lọ gbòòrò sí ayé ẹ̀sọ́ àbá tó tọ́ bá wọn jọ àdúrà nẹ́bí àwọn òní ṣe rí àwọn ìdẹ̀gbẹ̀ tó yẹ pé àwọn àfóòtá nẹ́bí àjẹ àwọn àdábùtọ́ níbi ẹ̀yìn àwọn àtìlá tó sọ abálọ́ka àwọn àrí àìlápá tàbí sọ pé àdábùtọ́ lípmákìlì máa mọ̀ àlébìí ẹ̀kọ́ tí yóò kọ́ tó wá wà wájú olùkọ́ rẹ̀ yóò sì máa bá lò tọ́ba ń gbé ẹ̀kọ́ wá lọ́wájú lọ́dọ̀ sálàtọ̀ sọ àníyí tí àwọn ẹ̀ka máa ṣe lọ́wọ́ ìdúrà sí ẹ̀mí ẹ̀fẹ́ ọ̀nà tó dáná bẹ́ẹ̀ di gbọ̀mọ̀ kì í bí kí máa jẹ́ àṣejù èmi máa ń lù gẹ́gẹ́ pé ìmí sọ àwọn òbáde tí bá bá sọ̀rọ̀ ní ọgbọ́n sọ pé bẹ́ẹ̀ kọ́ pápá rẹ bá ti ń bá yẹn jà ọlọ́gbọ́n sọ pọ́ọ̀tì ìgbìmọ̀ kẹ́lẹ́ sí ìlú ìrànkẹ́jà ń sìn ẹni kan ẹnì kò múlá ẹ̀yìn náà rẹ̀ kò sí dídí ẹ̀hún àwọn irújọ́ tí wọ́n gbogbo tí wọ́n bá jà ẹ máa ń bẹ àwọn ẹni tí wọ́n á ah! ẹ̀yẹ tí lẹ́yìn ẹ̀jẹ̀ náà bá wọn ìkọjá láti wọnú ni ṣùgbọ́n ìpín àfáàlú nínú tó wà ní ẹ̀sìn ni tó bẹ́ẹ̀ kó àwa àwa àti àgbẹ̀ ìlànà sálàfù náà fi bú yẹn gbárùn gba ẹ̀rẹ́ ìsàlàfíà ẹ̀fẹ́ ìṣẹ́ ìgbàgbẹ́ ó sì máa ń ṣe ìgbẹ́ ìṣòtọ́ ó ní ẹ̀kọ́ sábẹ́ bá wọn àfa lọ ní ìjọba tó bá ẹ̀sìn mi ìjọba délé lárúbá ẹ̀ máa lérò àwọn èèyàn náà nǹkan kan bẹ́ẹ̀ ní bẹ́ẹ̀ ní bẹ́ẹ̀ ní àwọn ọ̀kọ̀já àlà ní ìdá sáfà náà bẹ́ẹ̀ ṣe ìbáàbí ọ̀gbìn òkú kó fẹ́ mú wọn ní gidi lẹ́nu àbí kó máa béèrè ní ilé ẹ̀tọ́ rẹ̀ ilé látọ̀ lẹ́ẹ̀kan pé sáfà ẹ̀tọ́ súnmọ́ àbúwà ní fájítọ́mọ́ pé sọ ìbá ọ̀rọ̀ méjì àmìlì ìtẹ́sùmọ̀ ìbìnrin Abu Yusuf yàkó àti Muhammad bin Hasan àṣàìdáni wọ́n ní sábà gbogbo ọmọ táìlù tí àbú ànífàdó lórí tó wà ní mọ́gbàgbọ́ alhanafi wọ́n ní wọ́n tọ́ jẹ́ ni àwọn méjèèjì ti ní òpínlẹ̀ tí wọ́n tó yàtọ̀ sí ìtùnú àbú ànífà dọ̀lá ẹ̀kọ́ yẹn náà takọ̀ kò wá mọ́lẹ́kọ̀ọ́ ọmọ akẹ́kọ̀ọ́ sí màálìmù ìfẹ́tọ̀ àdábòtọ́lé máàlì kípa bóòlọ́dún bàbá tẹ́ra lò ní ẹ̀tọ́ lẹ́kọ̀ọ́ ìlú lókẹ̀jú tíra yóò kẹ̀gbẹ́ sí ìkan yóò kẹ̀rìn ẹ̀lú ìpọnlé mọ̀tẹ́kì rẹ̀ yóò mọ̀ ẹ̀dọ́ lẹ́mẹ̀wá tíra ó kẹ̀lẹ̀ sí kalabala ẹ̀kẹ̀mọ̀lì tíra lẹ́lẹ̀ káàkiri lẹ́yẹ bá tó tán ìfẹ́ àdábò bá àpá máa tẹ̀lé máàlì kótó ó lẹ́kọ̀ọ́ láti máa bá ìtàfẹ́ kẹ́kọ̀ọ́ mẹ́lẹ̀ bákan àdáàbò tọ́ límú máa zùmọ̀ láàyè gbogbo ẹ̀nà sọ gbogbo lọ́dẹ̀ bá kọ̀lí ní ẹlò ẹlò rẹ̀ kọ̀mọ̀ lè máa yókù rẹ̀ mo yá wọn àtẹ́wọ́ lẹ́wọ́ tàbí kí ní tó máa pariwo lé wọ́n gbogbo ẹ̀lò lẹ́kọ̀ọ́ gbogbo tẹ̀lé àgbọ̀dọ̀ tó fi sí àwọn tẹ̀yẹ sábà lò àmọ̀ ọ̀rọ̀ tẹ̀gbẹ́ kọ́lọ̀ fún wa ní báraka ìmọ̀ ní tó tó ṣe pàtàkì ní ọlọ́run náà ẹ̀rọ lọ́nà ṣe à ẹ̀sọ́ ìkẹta tí òòrùn àbẹ̀ tó bá bẹ́ dà fúnrú àníjọba wọn fẹ́ dálẹ̀ tọ́bá níjọba yẹn alámúsáwà jọba á nìkiri òṣèlú alágbèsọ́wọ́ àfọ́rọ́dù lọ́ndì gbogbo àná ẹ̀kẹ́gbẹ̀ ní pọ̀ pọ̀tán àmì ẹlòmí mọ̀jú ẹ lọ lájọ́ náà ti bí kò sí kíni kò mọ̀jú ẹ lọ kò ká nǹkan mí kò sí tíra mi tó dé kò sí wà níbi tó gbọ́jú ìyẹn lọ irú ìyẹn ń ṣe ó bá ti débi tẹ̀sílù lọ ẹ̀kú tó lápò níbi yẹn ó bá ti débi ayánu irú àwọn ọmọdé yẹn ti ẹ̀wọ́n lágbègbè yìí oní tá àlọ́ ládàá oní lágbègbè àìmí mẹ́ta àti àwọn ẹ̀tẹ́lú mẹ́ lọ́mí tó tó máa sọ fọ́tì ọ̀gá àwọn ẹni tó burú mẹ́ torí pé kò mọ̀ ní ẹ̀ta nìyẹn ń sọ ìrẹ́ ni èyí kọ́kọ́ sẹ́nu kò díẹ̀ tẹ́lá tó mọ́ sí àmì pé ẹni pé afẹ́rùn ìhà àṣà yóò lò gbà yóò di tẹ́lá ní kọ̀ọ̀rọ̀ àdókò yóò di ẹ̀kọ́ orí tuntun ti túrọ́pù ní ẹni máa ń jẹ sọ̀rọ̀ tàbí tẹ́lá tó mọ́ sẹ́nu lé irú ìyẹn yóò jẹ́ kí ẹ̀fẹ́ kọ́ra jù ṣùgbọ́n ló dúdú di ìjọba tó dálẹ̀ fẹ́ ó di dídá bá mú gbogbo dára kí ni kó fòrò ní wọ́lá náà. bẹ́ẹ̀ tábà ní nǹkan tó dẹ́gbẹ̀ẹ́ pípa ìfẹ́ kan bẹ́ẹ̀ ìyẹn ló fẹ́ gbé tó pé ní àtàkẹ́ nínú kúbúrú ní àìmọ́ mùsùlùmí tó wà ní mùsùlùmí ní àgbogbo nǹkan gbogbo àtikọ nínú nàìjíríà àti mùsùlùmí mùsùlùmí ní àtó jẹ́ bí wíwá ní ten percent ni wọ́n lọ́jú gbogbo kí lọ ìlú nàìjíríà lọ. mọ̀tá fẹ́ jọ́ọ̀jì ló di bí nígbà tó jọ́ọ̀jì wọn ni ìtúyẹ̀dá ní ìlú kúfúrú àfi tá a bá rí mùsùlùmí kankan òun ló gánbẹ̀ báyìí ọ̀tọ̀ ọmọ ni ọ̀pẹ̀lẹ̀ ọ̀la náà أنا جايبين، أنا بقول الخروج على الحكام kájáde tó lórí àbí àǹkárò ìhálà ní kí ẹ máa fóòsì wọn kí ẹ máa tàbí wọn ní direct kò sí mímọ́ ní ajá alùsùn ní tàbí kò sí mímọ́ ní ajá alùsùn mọ́ ọkọ̀ alùsùn ẹ̀ka lẹ́jọ́ kò rẹ̀ kò sí ní ìsàmù àdìsí wa jà ń tẹ̀lé rẹ̀ ó ń tẹ̀lé rẹ̀ ìbéèrè wa ni pé wọ́n ní ẹni tí ó yóò ra nǹkan wọn dùn wọn kọ̀m̀pílẹ̀ lórí ní ìlú àbí àbẹ́wọ́ta ní kọ̀m̀pílì fún táìpẹ́ ní tó rajà ní lọ́dọ̀ ẹ̀rí tí ètò ẹ̀kọ́ mọ̀ táìpẹ́ ìjọba ní ibi ń takò ń takò wọn náà nìyẹn ẹlòmíì ní ká máa sọ̀rọ̀ náà ní ẹmẹ́ sọ̀rọ̀ ẹ̀sìn tí wọ́n ti kọ́ mọ́ sọ̀rọ̀ mọ̀tàlẹ́bí ní tó wá fẹ́ sọ̀rọ̀ kó lọ wájú wọn báyìí táìpẹ́ tí ó dá ní ìwà àti ẹnìkan lẹ́jọ́ kékeré lẹ́jọ́ jọ mọ́ ọ̀dẹ́wọ̀ ìwájú ẹ̀dẹ́ ọdún táwa lálẹ́ lásìkò ọ̀pọ̀ ọ̀fẹ́ sí wàhálà fúnra rẹ̀ àti fúta ní fáwọn ẹlòmíì ni ẹ̀sẹ̀ ní kọ́mọ́ sọ̀rọ̀ kódà lẹ́mi ní kẹ́límọ́tò hákí ní afghanu jihad nínú jihad tó dáa jù ní kẹ́límọ́tò hákí ọ̀rọ̀ òdodo ṣùgbọ́n mo lọ́ọ́ ti sọ ẹ̀ńdà sọ̀tọ̀ ní jàre ẹ̀ńdà ní kéré bàáyé dùlọ́ àti ẹ̀ńdà lọ́dọ̀ olórí ní dàbò tọ́ba lè lọ́ba tọ́lọ́ba lọ́ fara rí kúlẹ̀ ìjà ìwọ́kùn alọ́sọ̀nà ọ̀tọ̀run sọ̀rọ̀ ọ̀tọ̀run ní ẹmọ oníjàmbá open letter to to president kìnìkan to governor to senator kìnìkan open letter open letter tó kọ́ lẹ́tà tó bàbá ni ó open ni wọ́n kẹ̀fẹ́ adá wàhálà lẹ̀ kò rí owó tí mo tọ́fẹ́ sọ èyí tó fẹ́ fún ọtí owó ayé ni Islam ò fẹ́ bá ẹlòmíràn rò pé ẹ̀ kìnìkan kìnìkan kìnìkan kìnìkan ẹ̀ bá ká máa sọ̀rọ̀ jàǹbá ni wọ́n ti wọ́n náà lè gbà ọkọ̀ mọ́sẹ́jọ́ bóyá plọ́mbà ni ọ́ kí á tẹ́lọ̀ ni àwọn bá lọ jẹ fún ìyá wọ́n máa ń sọ̀rọ̀ lẹ́ta gbogbo gbogbo àwọn abẹ́ tó lè gbà tó bá lè gbà lọ́dún kí ni wọ́n ti fẹ́ lónìí títà fẹ́ lónìí ẹ̀tẹ́yìn orúkú gbogbo ẹ̀wọ́n ní gbogbo ẹ̀rí kó ti pààrí bọ̀tínẹ́sù là ń tẹ̀lé gẹ́gẹ́ ní téèyàn bá ti wá lọ́wọ́ ti lọ́wọ́ ní à ń gbogbo ìjọba iná fi àti ìlú gbogbo àwọn àwọn àfa àgbàlagbà yé àfa sáwọ́dì yẹ ẹ̀yẹ̀mí ìjọba lè gbé tọ́jú ìmí ìlú òtí ẹ̀mọ́ fíìsì wọn gbọ́n tó onílẹ̀ rí lórí ní òfin sọ náà so àwọn ẹ̀fẹ́ ìsáwárí náà ti jẹ́ kó yẹ apé ní mọ́ní àdìjọ òtà mọ́ní àdìjọ òkú lórúkọ bẹ́ẹ̀ ẹgbẹ́ mo lè tèrè àyè kẹ́ni tó rà kẹ́kẹ́ ń kà ní lọ́wọ́ lẹ́sẹ̀ lọ́sẹ̀. àlejò fún ìṣèlérà wọ́n sọ̀rọ̀ nípa ẹ̀wù láti gba ẹni ẹ̀wù fẹ́ǹsì tí wọ́n ti lé àti lọ wọ́n sọ̀rọ̀ nípa aburú alùpùpù ìyẹn. wọ́n lè lè fẹ́rí tẹ̀lé náà. سبحان الله ولكيف بان نعم àmì ìfẹ́ ṣe ni wọn á mọ̀ mọ̀yá kan lè gbóló mèsì àwọn nǹkan tó bá dàbí àgbẹ̀ táwọn olórí bá ń ṣe ìjáwó ìṣòro ìṣàwé lè sáré ìṣàwé lè sáré bí àwọn oṣù tó ti dá mi káwọn bẹ àbí kò lọ bẹ afẹ́fà kò sí fàlàyé tó bá yóò bá mi nínú ọdún ilé ẹ̀sìn tó ní ọ̀jọ́ ẹ̀jẹ̀ ká alẹ́ ti adúbí كيف تمنع بكرة كامبكو pẹ̀lú ìlú sábọ̀ ìmọ̀ ìwà sábọ̀ nínú pẹ̀lú aburú alẹ́ aburú aburú jùlọ lẹ́nu kébí lẹ́tọ́ abẹ́ tuntun dáná ibi tí mo kẹ́kẹ́ kẹ́kọ́ ní orí àìlèjàrí láti ìwà rẹ̀ alìmírìmì ni pé ọ̀rọ̀ tó pọ̀ ní wọ́n sọ látọ̀rọ̀ àtẹ́lẹ̀ sí ilé ẹ̀sìlẹ̀ láti ìdí ọmọ ẹ̀ látọ̀rọ̀ àkọ́kọ́ àtìkọ̀tàwà ìtawà ní àwọn ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ látara àkọlù látara ìmọ̀ gbogbo ti ìlérí ìkẹ́kẹ́ ìpàdé ọmọ ara náà. Thank you. ẹni tí nìkan rẹ̀ bàjẹ́ lọ́wọ́ yẹn ìyàn rẹ̀ kókó mọ́ ìbínú kọ́ ìbínú kò wá gbà wá ló ń fa ìyàn lọ́nà lọ́wọ́ a ní ìjọ ní ìfẹ̀nà ó ní ìfẹ̀nà ká ìfẹ̀nà ní ìgbé kódà fẹ̀rẹ̀ padà fún èyí ó dá fẹ̀rẹ̀ padà fún ìjọ fún mọ́ fún fàmí lọ́nà lọ́nà tó bá ti mójú kó àbí ìfẹ̀sì lọ́nà ni pé kí ẹ dá fẹ̀rẹ̀ lẹ́yìn àkọ́kọ́ ni pé bóò ní nǹkan ẹ̀ṣẹ̀ bàjẹ́ mọ́ yẹn lọ́wọ́ tó yá yẹn tó gbé fún yẹn ẹ́ tó gbé fún yẹn àbẹ́ni ẹ̀ lọ mú òkè yẹn dráìfù lọ yẹn wá kọlù kí yẹn mọ̀ pé yẹn jẹ̀bi èyí bá tún ṣe náà èyí bá tún ṣe náà ìjọba ló ń fàyẹ̀ lọ́wọ́ mọ́pìlẹ̀ kàmílọ́rùn lọ́wọ́ èlò ló parẹ́ tí ìbá ní kí lọ yá tó bá ló bá ìlọ́rọ̀ lọ tó ìbá tó lè tán ìlọ́ lọ pa àwọn bá tó ń bínú máa yóò nǹkan ní màá jẹ́ lẹ́sẹ̀ ṣùgbọ́n ìtàn rẹ̀ lẹ́nu tó bá pé ìwò ẹ̀dá ni àdáwò ẹ̀dá ìpadà fún kódà ká mọ́ mọ́ mọ́ à ní lẹ́sẹ̀ lọ́dọọdọ́ tó dáa èso níbàjẹ́ àmọ́ mọ́ ṣùgbọ́n ní wọ́n ní ìwọ̀n fámọ́ mọ́ ìwọ̀n mọ́ ìṣe kí ìmọ̀ àmọ́ gbé mọ́tò mi lọ́tọ́ tó dá ọkàn mi ò gbé ọlọ́run ní fún kọ ẹsẹ̀ fún yẹn pé èyàn bá kan ní ìdájọ́ torí kó mọ̀mọ́ ṣùgbọ́n tí nǹkan wá ṣẹlẹ̀ sí ńkọ́ tó bá lóun gbẹ̀tọ̀ ààbò lẹ́tọ̀ rẹ̀ ọmọ àlà náà سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت السلام عليكم ورحمه الله